a ti bẹ̀rẹ̀ tẹ̀fṣíru wa lónìí àbí nù áyà mẹ́tàdínlọ́gbọ̀n lẹ́yìn ọgọ́rùn kan nínú suratul baqara kòlúwa mọ́ṣà sí ìgbọ́rọ̀ ọlọ́run àti lílò rẹ̀ olúwa kò se nírọ̀rùn fẹ́ ní kọ̀ọ̀kan wa amin wa idh yarfa'u ibrahimul qawa'ida min al wa isma'il ربنا تقبل منا إنك أنت السميع العليم أرى بابا لاوى النبي إبراهيم عليه الصلاة والسلام ايتي آية تساجو رمينوبا وناتني إلينا تلي olúwasọ́fà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam pé tún fi rán àwọn àlè ìṣẹ̀lẹ̀ míì àtọ̀fẹ́ ìta ti fi rán ara wa létí ń bí áyà ètò kọjá olúwa ní kó ní annabi ò tún rẹ̀mẹ́ àti wọ létí níjọ́ tí bàbá ńlá wa annabi ibrahim aléhìsàlám wa ìdíyà rufa'u ibrahim olkọwa ìdá minal bait níjọ́ tí annabi ibrahim ń gbé òpó olúwa dúró yà rufa'u olkọwa ìdá minal bait wa ismail òun nìkan kọ́ ta ní bẹ pẹ̀lú rẹ̀ òun lọ ma rẹ̀ tí ń jẹ́ annabi ismailu náà aléhì masalatu wasalam a ti sàlàyé fún ra wa pé inú hikma ńláńlá tí ọyẹ̀ká mú bí òun ni pé gbogbo bí èyàn bá ń rìn sí gbogbo sẹ́tọ̀ bá ń se torí pé sí olóore ni mojú ọmọ rẹ̀ débẹ̀ kọmọ́dàbí eléyìí tí ń sẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ lónìí tí bàbá ọmọ kírun ìyá ọmọ kírun àmá wọn ò fojú àwọn ọmọ tó ń táwọn ń se yìí ló fi di pé kọ́dá àwọn ọmọ mi ń gbé masalasi táwọn bàbá wọn kọ́ta pé ilẹ̀ ti dówó ju ẹnìkan ma wá ní masalasi lòun ó fi lẹ̀ kọ́ n tó lè farú eléyìí òun níbẹ̀yàn ọba ti jẹ́ káwọn ọmọ ọ̀nà tí òun náà rìn ọlọ́nkọ́ mọ́sá sí rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wá o àmìlẹ̀ ìkakọ́ lẹ́kọ̀ọ́ nù ohun tí annabi ibrahim se mo sì ní kí a gbọ́yé annabi ibrahim sí annabi ismail ọdún tó pọ̀ níbẹ̀ láàrin wọn àgbàlagbà arúgbó lànàbí ibrahim tó bí ismail kíyàn má jẹ́ ṣe tọ́ ní ọ̀tàn pé ọmọ tèmi kéré kò lè tí mọ́ nkankan tòun ti bí ismail ti kéré tó annabi ibrahim aleyhisselam ìjọ tó lúwa pa aláṣẹ pé kó tún lé ọlọ́run ma tọ́lá annabi ibrahim kọ́kọ́ kọ́ka bá o ìtumọ̀ ilé iná lúwa fi ní yarfa'u ibrahim alkọwàáìdà min albayt alkọwàáìdù làwọn orígun pílásì ilé ohun tí olúwa pa annabi ibrahim láṣẹ pé kó se ni pé ọlọ́run fi ààyè ibi tí kàábà wà hàn pé orígun kàábà ní ẹnu tí wó se ni pé wá gbé mọ́ dìde wà ìdí ọrù fáìrú ibrahim olkọwa idaminal bait ìtorí pé kàábà ti jẹ́ mímọ̀ tẹ́lẹ̀ kó tó di pé bọ́lọ̀n ti fẹ́ pé kówó nígbà kan wọn tún tún ma láwọn àgbà kan bẹ́bà ti sọ níjò ní pé in tí ó fa táà fi gbọ́pẹ́ nìkan tún ká bá mamá alimamu malik bin anasi ni rahimahullahu ta'ala òun ló kìlọ̀ fún ẹni ọjọ́ olórí lásìkò tí ẹ̀pẹ́ á fi ilẹ̀ bó ti wà yìí torí pé aksha ń bẹ̀rù kí gbogbo àwọn ọlọ́lá ayé wọ́n mọ́ wa sọ kàábà dí gíní olóòrùbà nǹkan rí bẹ́lẹ̀ ìbádé yóò wo yóò tuntun kọ́ bẹ́lẹ̀ ìbádé yóò wo yóò tuntun kọ́ torí náà annabi ibrahim aléhì salatu wasalam olúwa ní kánnabuwa muhammad ọ̀rán wa létí sallallahu alaihi wasallam idiyar fa'u ibrahim alkawa'ida min albaiti wa ismail ibrahim àti ismail wa mari rọ́bàná takọ́bàl minna àti sàlàyé fúnra wa rọ́bì lánàá rọ́bàná òun ni plúra rọ̀bí inú àdábò dùn àbákaná gbogbo àwá tí a bá ń sáájú àwọn èèyàn sàdúà bí a bá ń sàdúà fúnra wa nìkan kẹ́yàn ọmọ lo kíní kọ ma lo pronoun dọ̀míru èmì nìkan èmì nìkan àmọ́gbà táwọn èèyàn tó lẹ́yìn èèyàn tí wọ́n ń sàmí tí àfáà tún wá ní gbèmì ti rọ́bí rọ́bí òsùkú ní rọ́bí yóò gbìn tí ẹni ọba mọ̀ rẹ̀ náà àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ túláàsì gẹ́gẹ́ bí ọmọ nìyàn yóò gbìn tí ọ̀dá lẹ́mì ẹ̀kọ́ lélẹ̀ yìí ibrahim rọ̀bí 126 àbí ni wọ́n ma wá pé ọlọ́run se fún mi òun ó sì máa se àmì hekima ti ń bẹ̀m̀bẹ̀ eléyìí ni pé bẹ̀ẹ̀bá ti pé méjì mẹ́ta tí ẹ̀pẹ́ nìkan ní sí ń sàdúà kún náà ma lo plural akọ́ ma lo dọ̀míru kíni kọ́ ma lo dọ̀míru àwà àwà ngbàtà ibrahim orí ismailu lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bó ti jẹ́ pọ́mọ rẹ̀ kékeré ni náà ó ní rọ̀bánà èrè olúwa wa ní àyà tó kọjá rọ̀bì torí pé ismailu tí ìwà pẹ̀lú rẹ̀ ń gbà náà rọ́bì jàlàádá baladan amina a ma ń bí eléyìí a méjèèjì wọ́n jọ ń siṣẹ́ tí ibrahim fẹ́ bẹ lọ́hun rẹ̀ ọ nẹ́sẹsité ti kó pé rọ́bà náà kí wá ní ni tanra rẹ̀ kábíyàn pé inú àdúrà tó ń se pé àdùá kí ló fi ń wá lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí pé ẹni tí ìmọ́ni rẹ̀ bá se bí pọ́ ga díẹ̀ ní bá bá wọn ló lè máa fi 50 wáyé kọ máa fi 50 wáyé ọ̀nà ọlọ́run ìmọ́ni rẹ̀ ganù èyí tí ó pọ̀ nọmà nẹ́bí adama ni bọ́yá 90% ní ọlọ́run bùnmíláyé bùnmíláyé bùnmíláyé bọ́ bá rántí 10% ni ìyọnu ọlọ́run alìjánà alìkìyàmà ẹlòmí gbogbo 100% àdó àti ẹ̀ ayé ìtì ẹ̀ ni ọ̀tí ẹ̀ mọ̀ pé èyàn máa tọrọ kọlọ̀wọ̀n òdùnnú síyàn kọlọ̀wọ̀n ọgbà sẹ́yàn ẹ̀kọ́ ńláńlánú o kí lànábí ibrahim ń ra wẹ́ẹ̀bẹ̀ sọ́lọ́run sí ọlọ́run náà lọ́bẹ̀ iṣẹ́ o ida menelbeit olúwalọ́pàá aláṣẹ pé lọ gbé òpó ilé mi ọlọ́run dìde ìṣẹ́tọ́lọ́n bẹ́yàn anábí ibrahim tó wọ́n ń pẹ́ rọ́bà náà takọ́bàlmẹ́nà eh olúwa bá ti máa se lásé yìí dákùn gbà allahu akbar inti rọ́bà náà bí inú takọ́bàlmẹ́nà wọ́n náà lọ pa wá lásẹ̀ lóòtọ́ a máa mà bá ti sé yìí ọtí ọlọ́run kọ̀tí ọlọ́run olúwa dákùn gbàá

àwọn kìí jọra wọn lójú eléyìí tí àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ lónìí bọ́bá jẹ́ ẹlẹ́sìn kan náà tó ti ẹ̀tí ètò ń se bídíà o bọ́bá ti ẹ̀jẹ́ pẹ́sìn tọ́lọ yàtọ̀ fí ti ń yan rẹ̀ ṣètọ́ni ó ti bẹ̀ wọlé sẹ́lòmí ni nínú àwọn àlfáà tí wọ́n ti lọ àwọn kan wá wà ń bè kan wọ́n rántí bàbá náà ní àwọn àfáàgbà tí ó ń kálukú wa náà mọ̀ bàbá dákan wọn àmọ́kò need ẹnìkan wá sàdúwà ó ní ah, ọlọ́nkọmọ́sà eh, yá fi wọn ọlọ́nkọmọ́sà wọn jọ mi o sọ ma ọlọ́run ó yà fi wọn ọlọ́run ó forí jì wọn bíbọ̀ bá máa dúrà sí ọdákẹ́ bó ti rí lórí ọ̀pọ̀lọpọ̀ wa nù ọ nípa ìjọrẹ ẹni lójú àpèjúwe kejì tí mo tún rántí nìsìn ká fi mọ́ ká appreciate ní tàbí ọlọ́run àdínábí ọlọ́run méjì ọlọ́run bẹ̀ wọ́n ń sẹ́ wọn wá pé àṣíwá pẹ̀lẹ́pẹ̀lẹ́ owó náà lọ́rán wá o àtún wá ń pè ọlọ́ndàkùn sọ́dá bá ti sé yìí tọ́rọ bà náà takọ́bà nìmìnà ṣéhù náà ṣéhà amin allah ibrahim rahimahullahu ta'ala bàbá wa alfáwa àwọn bàbá wa bàbá madina ti gbogbo yí ma náà ọlọ́nkọmọ́sà kẹwọn kò foríjì wọn gbogbo dáadáa tí wọ́n ṣe náà kọsán wọn lẹ́sàn rẹ̀ ara dáadáa wọn ní ìrúwà yìí náà ọlọ́nkọmọ́sà lẹ́sàn rẹ̀ mọ́ wà ń bì kan jọ kan àwọn náà wà ń bẹ́ inú tí ọdá ká mọ́ sọ ń parú àwọn bàbá báyìí ni pé káwà náà fi kọ́sẹ̀ wọn àpé màláìkà ni wọ́n àmọ́ èyí tí wọ́n se tọ́ dá bàbá rántí wọn báyìí kọlọ́wọ́n ò fi ni wọ́n wá ní kí ẹni yìí lọ́jọ́ erí ó kéré sí gbogbo àwọn alfáà tí wọ́n wà ń bẹ àmá bàbá ẹni yìí àfá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń bẹ ni mo rò páwọn àdánwò ọmọ kéwù mi torí àdánwò ni nígbà tí ń tíyàn ànẹ́bì ìgbà wọn ó tì wọn nígbà ti fẹ́ tí ànẹ́bì ànẹ́bì gan wọn ìjọ kan lànẹ́bì ìfẹ́ nìkan ní pé ah iná máa nàbìnú mìíràn àti mẹ́kọ̀ọ́rọ̀ iṣẹ́ tá kólòlù kọ̀dìdì wá mọ́gbèmí kọjá bí mọ́mọ́ o ọmọ obìnrin kan lásán nínú ọ̀ràn kùrẹ́ sí lè mìíràn ta ní sọ yún annabi sọ́lọ́ọ̀sọ́lọ́ ìgbẹ̀láwá tí ń fi bíbí ẹnìkan tọrọ lónìí ọlọ́mọ́sá wọlá bíbí ẹ̀yìn wọ̀nyí àdúránù lẹ̀ yóòbá gbogbo kọjá làwọn yí olúọ̀fẹ́ o àti sọ̀rọ̀ alẹ́ ìtìdáú fi dùn bí ẹnìkan bá ti fẹ́ yin annabi gbóòrò ọfẹ́ kọjá ààrùn makọba àwọn lọ́dọ̀ ọlọ́run annabi muhammad sọ̀lọ̀ọ̀sọ̀lọ̀ irú àwọn ọmọ kíwà aládánwò báyìí wọ́n ti hun àwọn orin àṣejù tí wọ́n kọ́kọ́ báfà bá ti fẹ́ sọ̀rọ̀ wọ́n kọ́kọ́ dalẹ̀ rúná ṣeéfù wa ṣe kàmínú náà wà ń bẹ̀ jọ náà tí wọ́n se jọ gbogbo èèyàn lójú wọ̀tẹ́ ní ti ma bàbá tẹ́lẹ̀ kò ní jọjú bá bí ti se náà nù àwọn èyí ti jọ àti sọ̀rọ̀ ọlọ́run kọ́dà bẹ́ yọ bà bínú ẹni wá wá kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ wá sí àwọn orin tí wọ́n ti hun wọ́n fi ń kí bàbá ẹni yìí ń gbé pé nítorí bàbá náà wọ́n fi ń pán alfa yìí lé ẹ̀yìn yìí wá pọ̀ eh àwọn bàbá wa tọ́lọ́n fi sàánú wa tọ́lọ́n fi yọ wá kò bàbá ọ̀tako pé bẹ́yàn bá jẹ́ mọ́lẹ̀ ayé ká pè ní mọ́lẹ̀ ayé o àmẹ́wò bí tí àwọn ẹni ọlọ́run tí ma fura bàbá bá ní kí wọ́n dákùn kún fún àwọn láyé ìṣẹ́jú kan nílọrin bí náà ni o àwọn ní kọ́mẹ̀ntì torí tọ́lọ́run mo retí retí látẹ̀kan tẹ́ tí ń yin bàbá ẹ̀yìn gbọ́gẹ́ pọ́lọ́wọ́n yáàfi ẹ̀ ọlọ́run sọ fún igbóhun ti yáàfi rẹ̀ ní ìtẹ́ ń wí ní pé kọlọ́run ọ kẹ wọn kọlọ́run ó ṣe kìíní tàlọ́lá ṣọ́ránsì pé o ti kẹ wọn náà most of the time a máa ń fọ́ọ̀lù sínú àwọn ẹrọ́sì báyìí ó sì lè bí ọlọ́run nú ọlọ́run kọ kéèyàn ọmọ ẹjẹ́ ń sọ àdíìtì kan fún yí inú àdíìtì anábuwa muhammad sallallahu ala'uwa inú hadithu kò sí alẹ́nìkan sọ fún ẹnìkan ó rí pé èyàn búlẹ̀ ní òun lóòtọ́ tẹ́yìn bá ń ka kìtàbù tàwíìdì sheik muhammad abdulwahab ẹra dìtì yí ń bẹ́ ó rí pé èyàn búlẹ̀ ní ìlóòtọ́ bẹ́nu tí ma gbé ẹlòmí náà gbé àwọn ilé ọmọ náà ni wọ́n ẹni wá ń sọ ó sì rí bẹ́ẹ̀ pèsè ẹbú rẹ̀ lóòtọ́ ọ̀tọ̀ <laughs> bẹ̀ bọ̀tẹ̀ yíò bí ọlọ́run nú annabi lọ́lọ́run wá ní mẹ́ni lẹ́rí yàtà ààlà àlà ìtàlẹ́ ní náà tí ń di spíkà fún mi tí ń pè ní forí jẹ nìkan mọ́rán ní pàkọ̀d gafartu lè fòlán wà àbátó àmàlàk ẹwí fún pé mo jẹ forí jẹ ọlọ́run ọ̀gbà kẹ́nìkan máa làlẹ́ ọlọ́run ni kọ́líkù samáwá ti wà l'áàrùn gbogbo àwọn tàà máa sọ yìí o lè bí ọlọ́run ní ẹ̀rínù olúwa ní ẹsọ fún pé ẹni tó ní mi ò ní forí jẹun ọ̀dà mo forí jìn kó se jí ọba sí èyí ò nìkan kọ́ àbátó àmà iṣẹ́ ti ẹ́tọ́ jọ lójú tó fi ń pọ́lọ̀hùn ní forí jẹ nìkan ọmọ bá gbọ́ ẹ̀jẹ́ ẹ̀rìpé kíyàn wà kí ábùnbin tí ọ ma sọ jáde lẹ́nu fáwàtà bá jẹ́ tó lábùl ilmi tàbárí tíra tí wọ́n ń pè ní mọ́jámul manáhí al-lafziya mọ́jámù al-manáhí al-lafziya lè sheikh bakr ibn abdullah abu zaid bàbá se bí dictionary ni àléfù bá tàṣà ni wọ́n fi tó gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́yàn máa sọ lẹ́nu tí ò ní mọ́ tó sì lè kó báyàn lọ́dọ̀ ọlọ́run mọ́jámul manáhí al àwọn tí ẹnu ń sọ tọ́lọ̀wọ̀ fẹ́ o àwátà àbájọ́ ma kí o bàbá rí ẹlẹ̀ rí ọgbọ̀lọpọ̀ àwọn tí ó rà ikọ́dẹ̀ rí download lórí net àwọn bàbá wọn yí àwọn èwò ká mọ́ pé ló lẹ pàmbí tí ó bá ń kó bá ti se tí ó rà kalẹ̀ ẹni ọba fẹ́ mọ́ ta ẹni ọba fẹ́ mọ́ rà ọ̀kan wọn má ọlọ́nkọ́ mọ́ sàsán wọn lẹ́sàn yíò ni pé ìjọ ni lójú nípa ọ̀rọ̀ ọlọ́run olúwa òfẹ́ o mọ́kífò ṣéfò wa ṣe kàmínú ń jọ yìí ẹ̀kọ́ ńláńlá ni fún wa pípẹ́ à ẹ mọ́jàmbá bàbá yìí mọ́ ẹ̀ pé láti àárọ̀ àwọn ń retí àwọn ń retí gbogbo ìdẹ́ hun kalẹ̀ bẹ́ẹ̀ sí se mọ́ rí gbogbo bí ẹ bá lọ nẹ́nu àbí wọ́n ní bẹ́ẹ̀ ni kọ̀ jáde ń bẹ̀ pé ọlọ́ndàkùn sàánú rẹ̀ àbí kọ̀ jáde ń pé ọlọ́run dákùn forí jìn ẹ̀yìn sọ fọ́lọ́run ni pé èyàn re ní o kọ orí ilé èyàn re o àbí ìtúnmẹ̀ nánú pé ìmọ́lẹ̀ ayé ni o ọlọ́run kọ mọ̀bẹ́ o ẹ̀yìn lẹ́sẹ̀sẹ̀ sọ fọ́lọ́run rọ́bà <laughs> tí mùsùlùmí gbọdọ̀ jẹnu bẹ́yìn alkhaufi wọ́rọ̀já mùsùlùmí lẹni tí ma wà láàrin àmà nítàn máa àánú ọlọ́run pé àà ọlọ́run ní kò ní jẹwáyà at the same time a sì ma bẹ̀rú pé è ó sì níyà tó lè lọ́wọ́ o torí pé méjèèjì lèyàn gbọdọ̀ ní bí i bá nẹ́kan tí ò ní kejì kìí se mùsùlùmí gidi wọn láwà fáàfí ma pé man abadallah abel khawfi fakot fawọ́ haruri ومن عبد الله بالرجاء فقط بالرجاء فقط فهو مرجئ ومن عبد الله بالخوف والرجاء فهو مؤمن بالله عز وجل méjèèjì ni ọ̀dá èyàn gbọ́dọ̀ jẹ́ pé ìbẹ̀rù ní ọmọ fi sin lọ́un nìkan ìyẹn ni pé kò ní rántí polúwa pẹ̀ra rẹ̀ ní arhamu arrahimi ọlọ́nà ní jẹ́bẹ̀ẹ́

alẹ́ẹ̀kọ́ ọlọ́mọ́jáwọ̀ tọ́ sí yẹ ọlọ́run ni nínú àyà mi wàdíbò àdábán láwọ̀ àdíbò àhàdán mẹ́nàlá alamin olúwalẹ́n tó ń bá fẹ́ fíyà tó wọ́n fi jẹ nìkan rínú ẹ̀dá òun ní lọ́dọ̀ o but síbẹ̀ náà méjèèjì ni musulmi máa ní bá nábi ti sàlàyé rẹ̀ nù sọ̀lọ̀lọ́ mùsùlùmí ọmọ bẹ̀bẹ̀ iná ìkọ́wọ́fí ọ̀rọ̀jà àgbọ̀rọ̀ jẹ́ pé bẹ̀rù ọlọ́run nìkan ni ò ní mú wa rántí pé á ọlọ́run èsè ẹni tí wọ́n ń sọ wá kí pé sẹ́sẹ̀ rẹ ti yẹ̀yìn àyíná ọlọ́run èsè bẹ́ẹ̀ aláàánú ni ọba rí ọmọ ta ọmọ inú rẹ pé á níbi àwálọ̀ gọ̀ síbi ìkẹgbẹ̀ hẹ́n agbọ́mú nǹkan èyàn máa rí kọmọ̀rò ní ọlọ́run bẹ́ẹ̀ òun náà ń pè ní ìsá àtò zọ́ní bèlà inú tọ́lọ̀ máa bú àwọn èèyàn sínú alkùránì ní pé wọ́n ń se kíní wọ́n ń gbèrò bú sóhun ọlọ́run inú èrò bú sọ́lọ́run ní kíyàn ọmọ mọ̀ pé aláàánú lọ́lọ́run èèyàn wá ilé yà ẹ̀dágun ọlọ́run ò lé tó báhun ẹ̀sẹ̀ ìtọ̀ ó lé o pẹ̀yàn bàbá tọ́ sí lílẹ̀ ọlọ́run olúwa lóhun lè ọlọ́run kọ mọ́sá fi àánú rẹ̀ bá gbogbo wa lò ọ̀tẹ̀dàkùn ẹjá ma kọ́ ẹ̀kọ́ lára àwọn asájú wa àwọn annabi ọlọ́run àwọn tọ́ tẹ̀lé wọn ngbà ọlọ́run rán yà ń tí ọgbọ́ ìta ń wíì al'alim ó sì mọ̀ ó gbé ìta sẹ̀sẹ̀ máa wí fún ọ pé báyìí láti ṣe báyìí láti ṣe ó ti mọ̀ òun ibn masoud abdullahi ibn masoud radiyallahu anhu ó tún kọ́ alẹ́kọ̀ọ́ ńláńlá mínú àwọn sọ̀hábà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ibn masoud ni ó rí àwọn sallallahu alaihi wasallam ọwá bá ń tí àwọn táwọn kéwú lọ́dọ̀ annabi táwọn jẹ́ sọ̀hábẹ̀ annabi in tí wọ́n bá lọ́wọ́ àwọn ibn masoud bá lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí kò sì tán lẹ́dọ̀ nínà àwọn náà wọ́n pèlẹ̀ rẹ̀ wọ́n kóra àwọn ọjọ́ wọ́n wá ń pé halilu mea sabihu ẹ̀ṣẹ̀ ayẹgẹ ní ọgọ́rùn òdìbá wọn fi yíò ibn masudi wá rí wọn bẹ́ẹ̀ pé àà ah, níbòlẹ̀ jí orílẹ̀ àwá sọ̀hábí annabi ni <laughs> ẹ bárú ilé lọ́wọ́ ti wà kọ́dá ibn masudi ní orí wáyà mi ọ̀nà ah, abọ́ta annabi fi ń jẹun èfọ́ ìyẹn ni pé kè pẹ́ta lọ lẹ́ti bẹ̀rẹ̀ léyìí ma wá ń dọgọ́rùn ọdún tí ń dẹgbẹ̀rún ọdún sẹ́rígbẹ̀ jí ibn masudi wí náà ni wá ń sẹlẹ̀ yìí ó ti kọjá bẹ́ẹ̀ nísìn orísìírísìí ọ̀ràn tẹ̀sùbá lọ́wọ́ dáyé lẹ́yìn tó pé ní repeated lèlè àásìn wì kí wọ́n bíyàn pé funfun ní kọ́lọ̀ tẹ̀sùbá nẹ́bí àbí dúdú hmm? ọgọ́rùn ni tẹ̀sùbá nẹ́bí àbẹ́gbẹ̀rún kò sí kankan ni sallallahu alaihi wasallam ọlọ́run ti ṣe ẹ̀ṣẹ́ nísìn ẹmà àwọn dáwọn náà fi tẹ̀sùbá kọrùn mọ́tò bí ti iná àwọn kátólíkì àwọn wọ́n ní gbẹ̀fẹ́ gbà mọ́ ọlọ́run ti wá yarí nísìn pé a kìní yàwà là ní àwọn náà ń so mọ́ gbogbo bí tí lẹ́yìn náà ń so mọ́ nísìn àwọn wọ́n ní tẹ̀sùbá ní pílẹ̀ kò

sẹ́ríbítà wà ti ṣe mistake ni pé ìfààlà sí pé kọ̀ gbọ́dọ̀ léyìn báyìí kò sì gbọ́dọ̀ dí ibi àdánwò ti bẹ̀rẹ̀ nù ta fún ọbẹ́ ìta nẹ́bí ma wí ni pé èmi a máa se nǹkan báyìí ju 70 times lọ nígbà mí alẹ́ mi a máa se ju kíni ju 100 times lọ in fi ń hàn pé bọba ti lágbára mọ́ mílíọ̀n ju 100 lọ àbí 101 náà sì ju 100 lọ ẹ̀yìn ìta nẹ́bí wínú no sallallahu alaihi wasallam àmọ́ kéèyàn fààlà sí pé iye báyìí ni ọgbọ̀dọ̀ lẹ́rì in tí ma sọ ẹ̀sìn di bídíà ara rẹ̀ nù in tí olúwọ̀ fi àdàdì sí kéèyàn introduce kíni kò introduce ọlọ́run nìkan ló ní authority àdàdì through annabi sallallahu alaihi wasallam èyí tí ọba ti fi síhun ẹ̀fí ilẹ̀ bó ti ṣe kíni bó ti fi ilẹ̀ ẹnìkan pẹ́ nìkan mọ́ràn ti ọlọ́run kò sì sọ̀lọ̀sọ̀lọ̀ tí wọ́n tó rántí ọlọ́run díẹ̀ tó jù tẹ̀sù bálẹ̀ tó ma sọ̀rọ̀ ẹ̀yìn tó ma sọ̀rọ̀ alfàṣà ní síná ànẹ́bí sọ mí ìgbà tí ò ní wí ẹ́díkìrù kan ìyá ńlá wa iṣẹ́ aláfi tó bá se kíní tó bá wọlé ẹ̀gbìn nìkan torí náà ẹja gbọ́yàn yé o ibn masoudi káfi relate ẹ̀ ma ń tàn wí ipe ibn masoudi wa ń gbò kílọ̀ fún wa báyìí tán ọwá sọ̀rọ̀ hikima fún wa pé in tí lọ́rọ̀ yín lẹ̀ rán in tí ó gíní in tí lọ́rọ̀ yín òun lẹ̀ rán bọ́pọ̀lọpọ̀ aná jí rán tọ́lọ́wọ̀ ọ̀bẹ̀ wá lóníhun tó tó ti lọ́wọ́ wà sí láàrọ̀ màdábí adámà pé bí wọ́n ó se bọ́ kò ní rọrùn ibn masoudi ní tí ó kànlẹ̀ ń ràn yìí ní tẹ́ bá máa kà pé ó di mẹ́wàá o ọdọ̀gún <laughs> o ọdọ̀gbọ̀n ọdọ̀gọ́rùn òun ni ẹ̀ṣẹ̀ yín lónú òbòkún bọ́yá bẹ́ẹ̀ bá ń kẹ ìrọ̀ ọmọ bà yín tí kó wá náà ní rẹ́kọ́ọ̀dù bí tó ń kọ́ ni ọ ní sin pé ó di rọ 20,000 tó ti pa nígbà tó ti wà láyé tẹ́lómí ti jù bá ń lọ́wọ́ ẹ̀mẹ́ tẹ́lómí ń pa lójoojúmọ́ lójoojúmọ́ kọ́ wá multiply rẹ̀ ọkà dàbí ẹ̀rin ni multiply irọ́ on the average ẹlòmí ọparọ́ márùn lójúmọ́kà wá multiply rẹ̀ by 365 times irọ́ ọ̀tọ̀dún kan sẹ̀sẹ̀ ní o o ti wá pọ́ mọ ogójì ọgbọ̀n àádọ́ta ọmọ yí tó ti wà ní rẹ́kọ́dù rẹ̀ ní irọ́ nìkan ọ̀tún á sí péjì mí náà pé ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ibn masudi ni bẹba nídà àti kankankan tẹ̀ bá mọ́ kanú torí yí wọ́n ma dẹ́rù ọlọ́mbà gbé é ilẹ̀ ti kún àmọ́ bí ọba pé ní isigfaru ni subhanallah ni kò ní ìdí ẹka sọ́lọ́run lọ́rùn kò ní gbàgbé rẹ̀ ọlọ́run ò sì ní dápọ̀ kò ní dá ti ẹpọ̀ mọ́ ti ẹlòmí pé isigfaru ti lámọ́ lọ́wọ́ dápọ̀ masudi ni kò nídìí tẹba tẹ lẹ́fẹ́ ka nǹkan kan sẹ́ ẹ̀sẹ̀ yìí lẹ̀ bá máa kà pẹ́yàbẹ̀ bá ń kà yọ ma dẹ́rù báyìí ẹkímọ̀ sínú lóòtọ́ ara bí táwọn ẹni ọlọ́run ma fi rántí ọlọ́run nù kẹyàn máa rántí ibi ẹsẹ̀ ń ti yẹ kọ́dà eh, bá bá ń se sẹ́ tí tọ́lọ ń bẹ̀ wà òun lànàbí ọlọ́run ibrahim aléhì salatu salam kí tó fi sọ ọlọ́run pé rọ́bà náà takọ́bàdìmìn èkó olúwadákun tẹ́wọ́ gbaṣẹ́ wà ìlọ́wọ́ wá o ìnáka àǹtà asàmìíru alàálìm ìwọlọ́bà tó rọ̀bẹ́nà annabi ibrahim tún kọ̀ntínú òun àti tani annabi ismail rọ̀bẹ́nà wàjáánà muslimin ẹ̀kọ́ kan tún bẹ́ ń bí eléyìí náà gbogbo àbúwábù dùn ààlà ń tọ́ọ̀chì yìí èyí tó bá lánàá ọlọ́run tó fi rán annabi mu sọ̀lọ̀lọ́rọ̀ sọ̀lọ̀lọ́ mẹ́ta mẹ́rin márùn ẹ̀sì fẹ́ sàdúà ẹnìkan lè máa sàdúà bá nábi ibrahim ti ń wù yìí ṣe ọlọ́run níwà yìí kọ́ọ́lá ibrahim wa ismailu àbí kí lórí wáyé wà yìí kọ́ọ́lá ta ní sọ àmọ́ yìí ń kó ta ní mọ́ ń kó ismailu ma èyí ń lọ bá mu àmọ́ èrè yìí táwa ń se pé allahumma allahumma rabbana rabbana bídíà ni àdádá lẹ́ẹ̀sìn ni ẹ ma wí tẹ̀lé mi ní jẹ́bẹ́ gbogbo ẹ ma wí tẹ̀lé annabi ò gbé kalẹ̀ bẹ́ sallallahu alaihi wasallam ẹ̀sìjáwa náà gbá àmọ́kọ̀ láì fi pé á ngbàta pé mẹ́ta mẹ́rin márùn yìí ẹ̀yẹn ẹlídìíwọ ẹ ma sàdúrà káwọ ma sàmì kò sẹ́ nkankan gẹ́gẹ́ bí ya olóòwà se ní wà idh qala Ibrahim ngbàtí Ibrahim ó sì wí ó ní kíní rọ̀bàná takọ́bàl mẹ́nà èyí ò bá mọ̀ àmọ́ ẹ̀dàkùn bí i jí ń wí náà ní ẹmà wí o rọ̀bàná rọ̀bàná kọ bá mú bẹ́ o inú àdádá lẹ́ẹ̀sìn ni torí náà ààrẹ yíò náà ká mú min àdábí àdúwà inú ẹ̀kọ́ tó ẹ̀kẹ́yàn ọmọ àwùbálmin àkámi dùwà inú àwọn àdájọ́ rọ́bàna wàjáánà mùsùlùmí laka ẹ̀tún wà dúà kejì tá annabi ibrahim tọrọ annabi ọlọ́run o ká máa rántí ta ní tọrọ àwọn àdúà yìí kìí ṣe pò kí èèyàn o annabi ọlọ́run ní ìwọ olúwa ìjáánà mùsùlùmí laka ṣe wá mùsùlùmí <laughs> èmi àti ta ní ismailu annabi ọlọ́run lòun náà ربنا جعلنا مسلمين لك o lè fẹ́ dàmù láká ẹlòmí ah, ìgbà ìgbà ìsìláàmù ní tí ń sẹ̀sẹ̀ wá ń pé kọ́lọ́hun ó sẹ̀hun ní mùsùlùmí in tí ó fi yé wa ni pé inú àdúrà tàà nẹ́bí ò muhammad sallam ti jáyàn fi ọlọ́run tó anẹ́bí a máa pé allahumma ya muqallibal qulubi thabbit qalbi ala dinika ẹ̀rí kan tó nù pé èèyàn gbọ́dọ̀ jọ́rọ̀ ẹ̀ lójú o tánàbí bá ní kọ́ọ̀sì àti ma bẹ̀lọ́n pé ọlọ́run ya mọ́kọ̀ lébà ìwọ́lọ́ba tí tèmi o thabit qalbi ala dinika mẹ́jọ yí kò lórí ẹ̀sìn rẹ̀ yí o ta ní sallallahu alaihi òun náà ni òfin ní jẹ́jọjú fún wa ká gbọ́kà náàbí ibrahim o pé rọ́bàná wàjáánà musulmẹ́yìn èyí wọn ò túnmọ̀ pé wọn èsẹ musulmi àmá mẹ́jà ayẹ́ kúrò lórí kíní lórí islamu yìí nínú tẹ́rù rẹ gbọ́dọ̀ máa bàyàn ní o bí a ibi táwọn yìí sin lọ́run dé àwọn jogun bá islamu lé ni annabi thabbit qalbi ala dinik ẹ̀dàkùn ẹjáwà náà máa ṣe rú àdúrà bẹ́ẹ̀ gbogbo eléyìí ń kọ́ wa pé lọ́rọ̀ tọ́lọ́run o èyàn gbọ́dọ̀ jọrẹ lójú o bẹ́yàn bá sì jọrẹ lójú ọlọ́n lè fira rẹ̀ hàn onírú ẹni tí iṣẹ́ ti ẹ̀ dá lójú débi pé àsáwọn kìíní ni ọlọ́run lè foríjì àwọn yìí ọlọ́run ni mo foríjì ìwọ gan ni mo bá gbogbo iṣẹ́ tó jọ lójú jẹ́ ọlọ́nkọ́ ṣọ́wà ń bí irú ẹ̀ ẹ̀kọ́ ńláńlá ni wàjá muslimaini laka wa min dhurriyyatina ara n ta sọ lánàá nìyẹn pé bọ́lọ̀n bá sẹ́yìn lásáájú kọ̀gbọ́dọ̀ má jádọ́ ọmọ lórí tí ẹnìkan anábi ibrahim kò tí anábi ismail ò tí ìgbìmọ̀ tábà pé ó ti rí ọmọ rẹ̀ a máa ń ronú pé ah, àwọn ọmọ kan sápadà jáde nínú àwọn ọmọ ọmọ tòun náà ó ti ń bẹ̀lọ́n kalẹ̀ fáwọn náà kọ̀ bẹ̀lọ́n owó fún wọn o kò sí kówó jẹ kalẹ̀ fún wọn àmọ́ bọ́lọ̀ ti fọ̀nà mẹ́mí yìí è ọlọ́mọdé kèfèrè ọ jáde ràn mí wà láàdúwà gidi ni ọ̀pọ̀lọpọ̀ lé lónìí ẹbá bèèrè kọ́dá ẹlòmí èjì di kèfèrè precisely pé gbogbo àwọn tí àwọn ilé wọ̀nyí ò gbogbo àwọn bàbá wọn yányán láwọn mọ̀ wọn alájì ìbálógún ní mọ́gàjá àdínì gbogbo wọn gbogbo wọn ti lọ bẹ́ẹ̀ o lè jẹ́ pé ń tọ́fà ń gbà mí làkíyèsí ta pè pé kí lójúṣe àwọn òbí náà ń gbà wọn wà láyé lórí àwọn ọmọ wọ̀nyí gẹ́gẹ́ bá nẹ́bì ti kọ́ wa pé láti kékeré nẹ̀ ti tẹ́ ẹ̀tì tí ojú àwọn ọmọ yìí bọ̀ ìtẹ́ǹsẹ̀ dáadáa torí náà annabi ibrahim kódò tún belon fáwọn ọmọdọ́mọ rẹ̀ pé wà mí lóríyàtì na ummatan muslimatan lak nígbàtà annabi ibrahim ọ gba belon fún àwọn àrọmọdọ́mọ rẹ̀ a sọ pé mínàlẹ̀ àtìdá fi dùn à nínú kọjá lànà àdúà ní ìtọ́lọ̀ lóhun ò kọ ma pé wọn lọ ọgbọ ọlọ́wọ́n ní gbogbo ẹ̀ ló ló ṣe ó sì lóhun èéṣe bẹ́ẹ̀ tẹ́yàn bá ń tọrọ orú bẹ́ẹ̀ yóò ibrahim ò lè expect pé gbogbo àrọmọdọ́mọ ohun ti dọ́gbẹ́ ní alìkìyàmọ̀ ọgbọ́n náà wọ́n jẹ mùsùlùmí torí ẹ̀ ló fi ní wà mẹ́yìn wà mẹ́yìn lóríyàtì náà ọlọ́mbà ń yọ́nú àwọn àrọmọdọ́mọ mi ummatan muslimatan laka irú min yìí láwọn àfọ́ ní tafsiru ń pè ní min àtẹ́bẹ̀ àìgbìyà min méjì ní ma wà nọ́rọ̀ pàtàkì jùlọ tá bá ń tó al-Qur'an al-Karim ẹlòmí ma gbé síra wọn ibò mí ń bẹ tí ò mí ní pé apá kan rẹ̀ mí sábà mí ní bẹ́ ń gbà mí min ta ń pè ní kí ni min albayaniya ń bẹ min albayaniya min mi sin jẹ́ kí ni min àtẹ́bẹ̀ àìgbìyà irú bí i tẹ̀bí ìdù ni pé apá kan àwọn àrọmọdọ́mọ mi ò olúwa bá ń se wọ́n ní kíni sí wọ́n musulmi torúpọ̀ ti mọ̀ pé nù súnà ọlọ́run ni pé musulmi ọmọ abẹ àwọn tí èsì se kíni tí èsì musulmi náà ọmọ abẹ ummatan muslimatan laka àwọn alfáà ní tafsir wọ́n wòye sáàrin pé èése tí bàbá wa annabi ibrahim ti ń pé kólùwọ́ ó sẹ̀wọ̀n ní musulmi kọ bá pé kọ́lọ̀wọ́ ó sẹ̀wọ̀n ní múmìnì ẹ́ annabi ibrahim ò pé ìjà ná múmìnì ní laka torí gbogbo alamọ̀ pé gẹ́gẹ́ bá annabi ti fi yé wa imani ju kíni ó ju islam lásán lọ hadithu jibril ni jibril fi bèèrè mali islamu lọ́tọ̀ọ́ ó sì bẹ̀rẹ̀ kíni mal ìmánu lọ́tọ̀ nínú àyà míì nínú sọ́rọ̀tul hujjọ́rọ̀t kọ́lẹ̀tìl àrọ́bù àmànà ìlòlúwàwí kúlám tó mínú wàlákin kúlú aslamna wàlámà yàdì kúlìl ìmánu fi kúlùbí àwọn ará oko al'arọ́bù láyé annabi sallallahu wọ́n ni a mẹ́nà a àti gbọ́lọ́ngbọ́ àti ní imani olúwa ní dá padà sí wọn lẹ́nu pé kúlàm tó mẹ́nu ẹ̀ tí ìdí kíní ẹ̀ tí ìdí mú mẹ́nu wà lákín kúlú aslamna àmọ́ ẹnu yí gbà kẹ́ pé àti ọgá is higher than level kíni level Islam lásán bóò láti wá túnmọ̀ ilé yìí annabi ọlọ́run sí musulmi nìkan là annabi ọlọ́run wà jẹ́ bóhùn ọba jẹ́ múmi ní ta ní ọjẹ́ múmi ní ara ìwọn ìmọ̀ ìjìnlẹ̀ ilmùlà kìdánù ìtúnmọ̀ ilé yìí ni pé al-imanu wal-islam إذا اجتمعا افترقا وإذا افترقا اجتمعا رمى الفان خاصة في علم العقيدة ẹgbọ́yé o ẹ̀yàn máa tútukútu o pé a àṣí musulmi là nẹ́bí ibrahim náà gbogbo bọ́lọ̀n tí ń sọ́rọ̀ rẹ̀ tó àṣíkọ̀ tẹ́yàn bá ti ní rẹ̀spẹ̀kì fáwọn tí ọlọ tí wọ́n ti rí ìjìnlẹ̀ kéwú kéyàn tó bẹ̀rẹ̀ kéwú ara kan ìdáyẹ ń bẹnu ilmọ̀lá àkídà pé ń ẹmọ́ sí ọ̀rọ̀ alkùrá nìgbọ́ wọ́n ni torí àyà míì kò í sọ̀rọ̀ fẹ́ ní gbogbo nǹkan pẹ̀lú ẹ̀rí ni inú àyà míì àà àkàrájúná mọ́ ń nà fi ha من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين kí lọ́lúwà wí bí ayà ìtumọ̀ rẹ̀ ní pé olúwa àti mọ̀mìnì àti mùsùlùmí olúwa lò wọ́n kí ni bí a sẹ̀yìn ilé ìbò interchangeably ni pé àsólè wá bẹ́ẹ̀ tó yí pé ni almọ́mínú wọ́n almuslim wàlmùsùlùmù huwa almu'min pẹ̀lú ẹ̀rí ayà yìí àkàrájìnà mọ́ǹkà na fi ha minal musulmi na lọ sáájú àjúmọ̀mìnì tàlọ́ ayà yìí minal mu'mini fama wajadna fi ha ghayra baitin minal musulmi siyaku kanáà ni context kanáà ni àwọn tó lúwá pè ní mọ́mìnì náà ló pè ní kíni ló pè ní musulmi ń bò mí ó sì ní kúlám tó mìnú wà lákín kúlú kí wá ní túnmẹ̀ ìtúnmẹ̀ ni pé al'imánu wal-islam ìdàṣtàmàá iftarakọ̀ wa ìdàftarakọ̀ ìjtàmàá príncipùnù gbogbo bí tí ìmà alkùránì ni àbí hadita nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam tí ó bá se pé islam nìkan lolúwa mẹ́ńṣàn àbí imani nìkan lolúwa mẹ́ńṣàn فالإيمان داخل في الإسلام والإسلام داخل في الإيمان يعني كيف بقوا بطبع تزيكبه ننطلعون يا أيها الذين آمنوا يا أيها الذين kẹ́nì kan wá dóń ta kó pé ah, àwà kí wọ́n bá rí musulmi láwà àti ìdí sẹ́rí pé nǹkan kan se lákàí rẹ̀ gbogbo bí tó bá ti se pé imani nìkan lolúwa dá kọ́ ń bẹ́ ó ti kó kíni sínú ìtumà ìdàṣítàmà ìdàftárakọ́ ìṣítàmà àìftárakọ̀ a méjèèjì ọ̀pàdé olúwadákọ̀ imani ń bòmí ọdákọ̀ kíni islamu ń bòmí fal'imánu dáhìlún fil islam wal islamu dáhìlún èyí tó lúwa bá fẹ́ kọ́ yàtọ̀ ìdàṣítàmà yọwà nídi ká sálàyé mal iman gẹ́gẹ́ bí àdíthù jibril lásàlàyé lọ́tọ̀ mal islam lásàlàyé lọ́tọ̀ mal iman ìmọ̀ torí náà níbi ìṣtàmà àmì ìftarakọ̀ hmm? ìftarakọ̀ hmm, ìftarakọ̀ ìsìláàmù nìkan ni a yàdá kọ̀ ń bí fàídà ìftarakọ̀ ìṣtàmà ìdán ìjálná musulmẹ́ni láka ìtumá rẹ̀ náà ni ìjálná mọ́mìnàíní musulmẹ́ni láka torí náà mọ́mìnì lànàbí ibrahim o ní a máa kéwò gẹ̀rẹ̀ tí ọmọ fi dayeru ìjànà muslimaini laka ay mu'minaini laka wa min zurriyatina ummatan muslimatan laka àti tùdébẹ̀ wa arina manasikana àwọn alfa ni bí gbogbo musulmi bá gbọ́ ẹnu sẹ́ntẹ́nsì kan yíye kọ̀yẹ́kẹ́ nìkan tó máa jókòó ti bídíà kọ̀yẹ́ká tún rẹ̀ nìkan di bídíà ọyẹ ká dùn àti àwọn àgbàlagbà máa se lẹ̀ yóò bá kò ti sẹ máa wà láà pọ́lọ mọ́sà rẹ̀ bídẹ̀ àṣẹta nílẹ̀ kó gbé ẹlòmín wá ń se àdúà yìí òun gan ní kọ́ fún bídẹ̀ àṣẹta ní ìsìn pọ́lọ gbogbo ẹni tí ó wí pé ọlọ́mọ́sà rẹ̀ bídí àṣítá nílẹ̀ ọlọ́mọ́sà gbé súnà lẹ́bìdí àti wọ́n tún wáyé fún ọpẹ́ ah, bídí àlélè tó wà gígí ní bídí à <laughs> báwo jí mọ̀ sínú sẹ́rí pé súnà bídí àṣítá nì ní gbégà hún torí pé alimam ibn tẹ́mìyà ní gbogbo ìlú gbogbo ilé gbogbo àwùjọ tí bídí àbá ti ń gòkè ń bẹ́ẹ̀ súnà ọmọ sí kíni yọmọ lọlẹ̀ gbogbo ìlú àwùjọ ilé e, ilé ẹ̀kọ́ gbogbo bí tí e, e, súnà bá ti ń lókè ń bẹ́ẹ̀ automatically bídí ọmọ wálẹ̀ wípé word ni súnà àti bídí àà ìbìnà tẹ́mì àní kò ní ìdí wàhálà sẹ́fẹ́ pa bídí ààrẹ ẹ̀mójú tó súnnà báwọn ya bá ti mọ̀ súnnà súnnà automatically bídí ọmọ lọlẹ̀ ni wọn ló fi jẹ́ responsibility wa bá wọn fà ti ma wí gbogbo bí tí wọ́n bá rí pé súnnà ká ti ń parẹ́ wọ́n náà yé ọ̀n pa bídí àrùn ẹ̀rì kó sì jọ àdúrà àwọn náà ti gbà pé ọ̀kan gbọ́dọ̀ rẹ̀lẹ̀ lọ̀kún ó fi se gíní lọ̀kún ó fi ga in tí ibùn tẹ́mí à ń kéńké wúnánu ọlọ́mọ́sà rẹ̀ bídá ṣẹta nílẹ̀ mọ́sà gbé èyí tí gbogbo wa náà ti jẹ́wọ́ káṣẹta ní wọ́n tó tún tàn wá lọ́nà bòmí ni pé àsáṣẹta ní ló ní ọlọ́run ti sí yorùbá lẹ́nu kọ jáde pé òun kóhun ní bídíà o gbogbo tí ń bá ń jẹ́ bídíà tá ní àṣẹtàn táwí yorùbá náà ló wí ọlọ́mọ́sá rẹ̀ bídíà àṣẹtàní lẹ kọ wá gbé ẹ̀ torí pé bó ti rínù gbogbogbà tí tí ó bá ti ń promote ìbídíà ń se kíni ìrẹ̀ pèyàn bá sì ti ń promote sunna nabi sallallahu ala'uwa automatically in rẹ̀ wa arina manasikana annabi ibrahim alayhi salam nínú ohun tí ọlọ́run ní kó yípo òun ló pìlẹ̀ rẹ̀ tọ́ pọ̀ ọ̀kan ni olúwasọ yìí ìdíyàrù fún ibrahim alkọwa àìdá minalbeit inú bá ti ṣe hajji òun náà lọ́lọ́n kọ fi rán nígbà tó lúwa wá pa annabi ibrahim lásẹ ipé kò ṣe hajji kò ṣe ìbádà annabi ibrahim wá mọ́ ṣe lọ́nà kọ wá pẹ́tọ̀ sí bá ti ń ṣe ìdá o ṣe ń wo gbọ́pọ̀lọpọ̀ hmm? wá ti ń ṣe lónìí yọ́ kọ̀ọ̀kọ́ mọ́ bá ń tó wù lọ́nà kó tó béèrè pé sọ́lọ́un fẹ́ àbí gíní àbí kọ̀ fẹ́ ìlànà lànàbí ibrahim fi lélẹ̀ kalẹ̀ fún àyí àríná mọ̀ná sí ká ọlọ́run fi hàn wá bó ti fẹ́ ká sí o àríná mọ̀ná sí kàná olúwadákun fi hàn wá bó ti fẹ́ ká sí kíni mọ̀ná sí kúwà yìí tọ́wà ike gbogbo alagbọ́ iye báwọn àfáà ti wí kọ̀ sẹ́nìkan tí ó kún dìbìdíà kó tó se ó bèèrè tí ń jẹ́ sínú òun ló fi yàtọ̀ rúlù tó gáìdì ọ̀rọ̀ ẹ̀sìn opposite ní pẹ̀lú rúlù tó gáìdì ọ̀rọ̀ ayé tí mo mẹ́bà ọ̀rọ̀ ayé ni a tajà a rajà a jẹ nǹkan a mọ gbogbo èyíun ọ̀tọ̀ ní rúlù tí opposite ní rúlù ti ẹ̀sìn bó wọ́n se yàtọ̀ síra wọn tí wọ́n jọ opposite ara wọn olúwa ní òun gbà yí láyé gbogbo nǹkan ayé yìí hmm? gbogbo gíní gbogbo nǹkan ẹ máa se títí tó wọ́n fi sọ pé ẹ máa se lè ẹ máa se títí tó wọ́n fi sọ pé gíní ẹ máa se lè ní tí ń jẹ́ ọ̀rọ̀ mọ̀hàmà látìnù ọ̀rọ̀ gbésí ayé ọ̀tajà ní ọ̀rajà ní ẹjẹ nǹkan báyẹ ìpìlẹ̀ ni pé ẹ máa se kíní olúwa ní ẹmà ṣe èyí tó wọ́n bá fẹ́ kẹ́ ṣe òun wà sọ fún yí pé ẹgbọ́dọ̀ jẹ rìbá níbi owó nù ẹgbọ́dọ̀ mútí níbi nǹkan jíjẹ ọgbọ́dọ̀ jẹ lẹ́dẹ̀ ọlọ́run ọ sọ fún wa tí ọba sọ ohun àfírí tí ọlọ́run ọba sí kíní tí ọ̀rọ̀ àwọn anẹ́bí ọlọ́run pọ̀ òun ọ̀fẹ́ kẹ jẹ nǹkan báyìí òun ọ̀fẹ́ kẹ mú nǹkan báyìí òun ọ̀fẹ́ kẹ taarú ọjà báyìí olúwa lóhun ò ní bíyàn pé ó sì ta òun ni òfin ní ìdí pé ẹjá kọ́kọ́ lọ wádìí náà ṣe ànẹ́bì ìṣerú òwò báyìí tọ́rẹ́ lómi sí súnà àti bídí àgbọ́yé lọ́bẹ̀ kò sí tí ọ̀fẹ́ introduce bídí àṣì èyàn ẹ̀dàkùn sànẹ́bì ṣe nǹkan báyìí èyàn máa bẹ̀rẹ̀ ní annabi ni inna dina yusurun walan yushadda ahadun dina illa ghalaba annabi lẹ́ni kan ní mú ẹ̀sìn lé kókó àfikọ́ padà sú òun ní ọ̀padà rẹ̀ kò ní rẹ́sìn inna dina yusurun ìrọ̀rùn lólúwá ṣe islam o àmọ́ islam ọlọ́bẹ̀ yọ káàwí o àti sọ àwọn ọlọ́run òróró yíò káàwí o ọlọ́run róró bẹ́yẹn bá wá róró àmẹ́mẹ́jà fa ti olúwa bá dẹ̀wà lọ́rùn pa rẹ̀ ẹmẹ́jà fa lè kó lè èyàn lè bí ọlọ́run lọ́nà ẹ̀bẹ̀rún náà ẹgbọ́bà nẹ́bì ti wí láyé ọmọ rúgbà táwọn kan ń bí ilé kókó náà ni pé a èése bí ẹ̀rùn ráka méjì tọ́lọ ní a máa kí ń jọ ohun táyà sọ ni pé indal haufi bẹ́ẹ̀ tí ń bẹ́ẹ̀ nùkúrá nínú lóòótọ́ pé ẹ bá ń bẹ̀rù ẹ̀ẹ̀ẹ̀ẹ̀mọ́ àwọ́ ò ní dìrùn kù má àmọ́rù ní rádàràdà lẹ́fẹ́ wíhùn takọ́bàlú mẹ́nà lọ́hí sọ̀dàkọ́ta ọlọ́run se sàárà fún yẹ́ lẹ́fẹ́ ẹ̀tẹ́wọ̀ ẹgbà sàárọ̀ ọlọ́run ìdẹ̀kùn ni bẹ́yàn bá lóhun olòdẹ̀kùn ọlọ́run ọlọ́run lè bínú sí pé kọ́dàbọ́lọ́run lọ́dẹ̀ èmi ọ́fà lè gbogbo nǹkan yẹn ọlọ́run ọ̀gbà sẹ́kẹ́ nìkan ọba sì ní kó léyìn àyín ọgbọ̀dọ̀ jí ó lé náà ni torí náà in tí ó gáìdì general rule tó gáìdì ọ̀rọ̀ ayé òun ni pé máa ṣe kíni ẹ máa ṣe lọ títí tí ó fi ó fi dé pé àà ni ó ayé bàbá ńlá wa adam aléhìsọ́látù kí وكلوا منها حيث شئتم وكلا وكلا منها حيث شئتما رغدا ولا تقربا انت نجورو لي اينو bí ọgbà yìí ti tó ọlọ́run ọ̀sẹ̀sẹ̀ sọ áyà pé ẹjẹ ìnàbì ẹjẹ ọ̀sàn ẹmọ ọ̀sàn ọgẹ̀dẹ̀ kọmọ ẹsẹ̀ áyà kọ̀kọ́ sẹ̀sẹ̀ ma pé áyà tọ̀gẹ̀dẹ̀dà kùlá min ha haithu ṣe tún ma gbogbo bí tẹ bá fẹ́ ní ẹ̀rìn sí ẹjẹ́ tó bá wùn nínú ọgbà yìí àmì ìtí ń fẹ́ kẹ́ jẹ́ wà látàkọrọ̀ bá sẹ́rí gítọ̀ ọkàn ẹgbẹ̀rọ̀ débẹ̀ o tí ń jẹ́ presumption ni pé halali ni ètò olùwọ̀ bá fẹ́ ní ọwà ara àwọn nẹ́bí ọlọ́run sí wa pé ẹ̀mọ́ dẹ̀bí láfin mọ́ ké pé ṣètọ́nì ní ọmọ jẹ́kọ́ dàbí ìgbà tó fi ọlọ́run pọ̀kọ̀ pọ̀ bófin ọlọ́run ti rí lọ́lọ́run sàpẹẹrẹ fún aláyé bàbá ńlá wa adama ńgbà tí ọlọ́run ní ọmọ jẹ gbogbo a whole garden kọ́mọ̀ wa débi gíní ìgẹyọ kan ní ọwà dùn ní ṣètọ́nì ọsọ fún ọpọ́ òun ló dùn jù gbogbo bí tọ́lọ̀ bá ní àmàdé òun ló kéré sí ń tọ́gbà wa àmọ́ ń gbèyàn bá ti wá gba ṣètọ́ ní láyọ́ wà mọ́ sọ fún ọ pé sọ́rẹ́ yọ̀kan tó ní ọmọdé bẹ̀rún gan àà ìbẹ̀gan ni ìbẹ̀gan ni nǹkan ọlọ́nkọ́ gba ìmọ̀ràn ṣètọ́n àmọ́pọ̀lọpọ̀ náà ń yan ṣètọ́n ní special advisor ṣètọ́n ní ọkọ̀ fọ́rọ̀ ẹ̀ lọ kọ́lá bí wọ́n bá ń se wá gbọ́ wá sí tán èsù èyàn torí bó ti wà náà ṣàyà tí inú lè ń sí tí wọ́n fọ gbogbo ẹ̀ mọ́ kó lórí rẹ̀ kíákíá nìsìn ẹlòmíọ̀ náà ló gbé sùn wálé fún rẹ̀ yóò ti bọ̀ bí fídíò ní bí kí bí cd kan ní gbogbo ẹwà sí yóò parẹ́ ìrẹ́sà ní ọpa ọgbẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kan náà ni rọ àwọn advisor sí wọn ṣètọ́ nì ní àwọn náà wọ́n sí àpọ́ǹtì ẹ̀ torí náà manasikana òfin tó wá gáìdì ọ̀rọ̀ ẹ̀sìn mo ní opposite ni tó tálè fófin tó gáìdì ọ̀rọ̀ ayé òyíhun lágbọ́dọ̀ gbọ́yé bàbá sì sì kankan gbọ́yé nú méjèèjì sẹ́ríbi táyé yẹn rìsọ́ọ̀tì ẹ̀ ní pé tí ò lè á mọ̀ sí kíní á mọ̀ sọ di líle ń bí tẹ̀sìn àdánwò ní pé tí èsẹ́sìn á mọ̀ fi bọ̀nú ẹ̀sìn nítorí pé tí ń jẹ́ rúlù tí ọ bá jẹ́sìn ní pé ọ̀gbọ́dọ̀ débẹ̀ ti ti ń fi sọ pé báyìí ni o ti sìnmí ẹnìkan ọgbọ́dọ̀ invent ẹ̀sìn ọlọ́run ọgbà ẹlẹ̀ invent invention yí nípa ọ̀rọ̀ ayé <laughs> ọ̀bá àgùn pléni ọ̀bá àgùn kíní bọ́rọ̀ ọlẹ́ ayé ti rínú èyí tó lọ́wọ́ ọ̀bá fẹ́ yọ́lọ́wọ́ ọ̀fẹ́ torí kò ní lè gbé àfikò pé nǹkan mí lẹ́yìn ọlọ́run ṣíríkù nù ọ̀sbọ̀dọ̀ sí ṣíríkù àbí kánákò ọ̀gbọ̀dọ̀ sí yíò but gbogbo ni kéyàn wá pé àwọ̀ ní wọmọ́tò ìrànkúnmínà ẹlọ́bá ara torí ìlànàbì magun in tí wọ́n gùn ọ̀rọ̀ ilé ayé ìtúnmẹ̀ ẹ̀nù pé ẹ máa ṣe lọ o èyí tó lù ọ̀bá wá fẹ́ o yọ sọ fún ọ̀wá gbọdọ̀ pé ìhun tó pọ̀ jù bẹ́ẹ̀ bá wá wí ìhun yọ wà kábùkù tààrà lọ́dọ̀ ọlọ́run ah, fi máa fìbínú jẹ́yàn yánu tẹ̀rí pé bọ́lọ̀ ń bọ̀tí ẹrọ́rọ̀ tẹ̀sìn tó tálẹ̀ opposite ni òun nípa ọ̀gbọ́dọ̀ dáwọ́lé ọ̀gbọ́dọ̀ ṣe kíní ọ̀gbọ́dọ̀ dáwọ́lé nkankan kọ pẹ́sìn ni títí tó fi rí pé ọlọ́npẹ̀ lẹ́sìn wọn làwọn àfá gbé kalẹ̀ ní kọ́ìdà wọn ni al'aslu fílẹ̀ ìbàdáti alhazuru al'aslu fílẹ̀ ìbàdáti wal'aslu fílẹ̀ mu'amalati al'ibaha sọmárì gbogbo tí ń gbí látàrọ̀ wọ́n ni ìpìlẹ̀ presumption nígbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn òun ni alhadiru kí ni tó ma hadiru haramu ní jẹ́ hadiru èèwọ̀ èèwọ̀ lẹ́sìn títí tọ́lọ́run ó fi ní halali ni gbogbo ọ̀nà ẹ̀sìn kí ni èèwọ̀ ni títí tọ́lọ́run ó fi sọ pé mọ̀gbà ẹ̀sìn mi lọ́nà báyìí ìrún náfílà lọ fẹ́ yẹn ni ọgbọ́dọ̀ hún àfi kọ́lọ́run ọ̀rán ànábì sí ọ pé yes olèyàn báyìí àwẹ̀ lọ fẹ́ gbà ní ọgbọ́dọ̀ hun àwẹ̀ asịkiri lọ fẹ́ ṣe ní ọgbọ́dọ̀ kankan lẹ́sìn wà á rí náà mànà sí olúwa lọ́gbọ́dọ̀ fi hàn ọlọ́gbọ́dọ̀ sọ pé bí mo ti fẹ́ ní òyún ń dápọ̀ ni wọ́n fi wífẹ́ lómí pé a sorry <laughs> ẹ́ sẹ gbọ́n tí wíhun ẹ̀yàn wà dá padà sí lẹ́nu pé ọ̀n o ti sí tó ẹ̀rí tó ní o se ló mú wa <laughs> tọ́rẹ sìn lélé in tí ń jẹ́sìn ní pé ẹ̀gbọ́dọ̀ sí títí di tẹ́fìrẹ́ rí pé kẹsẹ́ àwakíwọ̀ ọmọ wá tó ní ọmọ se sọ̀lá tìlifá ti wá ìwọ̀lọ́ mẹ́rin tó ní bọ́bá ìkọ́rọ̀ ayé ni káìnìkan náà ma lè kòkó débi pé mẹ́rin pé èyàn lè wà gbádáwá mẹ́rin pé èyàn lè jẹ tó wá ọ̀nà ìwíkúwí nù pé ma ṣe lọ lọ́rọ̀ ayé tí yóòbọ́ ma jẹrú oúnjẹ tí ẹ àúsọ́ ma jẹ tí ẹ ibọ́ ma jẹ tí ẹ àmọ́ ẹ̀yìn ọ̀bá fi ọgbọ̀nà se ti yín ẹ̀yìn ọ̀bá dín ti yín ẹ̀yìn ọ̀bá àbọ̀ ti yín ẹgbọ̀rọ̀ jẹ lẹ́dẹ̀ but all other things al'aslu fil mu'amalati al'ibah wal'aslu fil ibadati al'adhuru ìpìlẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn òun ni pé olúwa ní máa sọ pé ọ̀tẹ̀mì lọ́rùn torí náà gbogbo ẹn pé bí tí ṣètọ́ ni lúgọ sí fún tí òjò tí kó ń bí àdádá lẹ́sìn ni pé ẹ̀yìn kí lọ bá dì ń bí ẹ̀sìn kí lọ ló gúdù lọ́kọ̀ bèèrè kí lọ lélẹ̀ ìgúdù ọgbọ̀dọ̀ rẹ̀ rí mínà kòrání mínà súnà nígbè pẹ́sìn ló pé ó bá ìpẹ́sìn ló pé ní àwá náà ní agíò àmọ́ ẹ̀sìn àìbáadà ọgbọ̀dọ̀ ní kíni ọgbọ̀dọ̀ lẹ́rí o mẹ́kítà abìláhí ànábí ọlọ́run ni onítọ́ ọlọ́run mo ti gbáṣẹ̀ tó ọpa mi bóò ní ti ṣe àríná mọ̀nà síkànà kìí pé àwàtá ma wá ṣe kan lọ tí wọ́n wà fún àtàwà gbé sí ìyótún àṣẹ láàkótún wọ́n náà ni ẹ̀tún dé o ẹbí náfílà là ń lọ yíyan ipe bídá kan bẹ tá ń pè ní bídá tún ìdọ̀fíyà òun ló sì léwu jù ẹ̀rí bídá àsìlíyà kò lè kò lè púpọ̀ bídá àsìlíyà ni pé bẹ́yàn bá gbára bí yàn ṣẹ̀ṣẹ̀ lóṣù kan ní ìsìláàmù yọ mọ̀ pé á ah, mùsùlùmí ìṣerú ilé kíyàn gba agbó wọ mọ́sálásí ní ìsìnkọ́ mọ́ lù tẹ́mọ̀ pé kọ́dẹ̀ tí ò kéwù gan àwọn ìbẹ̀rẹ̀ wọ́n ti máa lágo bẹ́ẹ̀ kíyàn lágo mọ́sálásí náà bídíà ní àbí àmọ́ orígínà bídíà nù bídíà tún àsìlẹ̀ àwọn alfáà ní gbogbo musulmi ní ò identify ẹ̀ àmọ́ bí tí ewu bídíà wà ní bídíà tún òun lè tó pé ní ọjọ́ ó se gíní ọjọ́ ń dáà nẹ́bì gbé wá àmẹ́ òun ni 99.9 bidia yes òun lẹ́lòmí ò ní wá gbọ́ inú àpá kí wà lákùnrá ni wọ́n ké bẹ́ àmọ́sà nẹ́bì máa ké bẹ́ sallallahu àláìláìláìláì náà ń se sànẹ́bì máa se bẹ́ẹ̀ níjọ́ tí èyàn bá ti òun ni mọ́ sọ fún ilẹ̀ kan àwọn àfáà ti wá sánú wọ́n ti gbá wọn what we can call parameters tó fi wọ́n pé sí ti lẹ nǹkan mọ́ ìbáadà báyìí ààrẹ ní kíni aláàdàd gbogbo ọjọ́ tí ọba ti sẹ́rí pé ẹsẹ̀ nǹkan báyìí ló ń kà báyìí tẹ́nìkan hún ń kà gbídí ìbáadà ó ti kó ní ìbáadà ó ti di kíni ọ̀dìgbídà kí ló tún kù gbogbo ìbáadà tó lúwọ̀ fààyè sí tẹ́nìkan ní ẹ pàdé wá <laughs> ní ìdí àbíbì kan tó lùwọ̀ sí pé bí wọ́n bá sẹ́sẹ̀ se nǹkan báyà fi kó débi báyìí ẹnu pó introduce ààyè tọ́lọ́wọ̀n àtànẹ́bì ò introduce wọn ó ti kó ní bàádà òdì kíni bíbídà ẹ̀dàkùn ẹja gbọ́yé kò nídi ká máa jà kásàánú ara wa tọ́rẹ́ lómi ọ̀gbọ́ iye dìsìn pé wọ́n tún ní kíyàn ọlọ́sàdú ọ̀dá kò sẹ́ tó pàdú ọ̀dá àmọ́ sí bọ́lọ́n ti ní àṣẹ àtànẹ́bì rẹ̀ torí pé ànẹ́bì ló wí pé ànábì ní ẹ̀sìn ní o ìbádà ní o ìbádà sí ni pé ọ̀gbọ́dọ̀ sí títí tó fi rẹ́rí pé sí ọ yàtọ̀ fọ́rọ̀ ayé ẹmẹ́dà pọ̀ ọ̀rọ̀ ayé ló lè máa se tó wọ́ lọ pé èmì náà rò pọ́ dáa ó lè rón tó wọ́ nǹkan tẹ́nìkan ọ̀jẹ́rí o lè já ìwé òun nísìn kó sì ní bí a bá já ìwé yìí nísìn tó wá fòkúta díẹ̀ sí tó sì mọ́pọ̀n bá sí kọ́lá yóò dùn ó sì dùn àwọn èèyàn sì jẹ́ nobody will question you pé mo lo ti rẹ́rìí yìí ma ṣe lọ èyí tọ́lọ̀wọ̀n bá wá fẹ́ níjọ́tọ̀ bá wá boya bọ́yá ọwá fi ajá díẹ̀ sí gbé ajá òjì odùn àgbọ́n wọn ti kọjá àlà ọlọ́run ọ̀fẹ́ ajá but èyí wọn àgbọ́dọ̀ gbé débí ẹ̀sìn pọ́nkálukú ní ọkàn mọ́ manufacture bá dánú lé rẹ̀ wípé ẹlẹ́sẹ́ ló ń kà báyìí ẹlẹ́ lọ́ọ́ se láyé báyìí gbogbo ẹ̀ láwọn alfáà ti fi wa àwálà gbọ́ nǹkan kẹta tí wọ́n lè yọ́ ma fi ń wọn owó tí bídé òní ti kó ní ìbádò ní ti kó ní bada tó ní mọ́ kí ní keta kẹta azaman ó láwọn bádà kan tó lúwá fásì kò sí bí irun àbí ó sì láwọn kan inú inú tó wu ọlọ́run ọlọ́run ma fe se tó wu pé eleyi in fi táìmù sí gbogbo ìgbà tó wu wù yí ní ẹsẹ́ bẹ́nìkan bá fi táìmù si ru nǹkan bẹ́ẹ̀ ó kú ò ní ó kúrò ní bàádà ó di gíní ó di bídá kọ́dà bóyí pé tọ́lọ̀ ń fẹ́ náà ló ń wí mẹ́ ìdí <laughs> jẹ́ bídá àtún ìgbọ̀fíyà òun ni 99.9 bídá àti ń dájálẹ̀ ẹnu tí ìmá mú nǹkan kò ní bàádà tí ó rẹ̀ sí gíní bídá àti ọmọ arúpọ̀ òun gbà tí ọmọ gbẹ̀sẹ̀ òun ni alhaiya ó láwọn àbádà kan tó lúwa níbẹ̀ ẹ̀bà se bí mo ti fẹ́ kẹ wà ní bẹ́yàn bá se tọ̀wáfù nísìn sí yọ́ wà gbádà lọ kàábà ọgbọ̀dọ̀ wà ní àyà kan gbogbo bọ́lọ̀ ti fẹ́nu àwọn kan wá ń bẹ tó lóun ò prescribe aṣọ òun ò prescribe nǹkan kan fún ọ ti wà sáti o ń dúra ìtì ọlọ́run kò tí yí àbí ẹgbàmà mí nísìn bí wọ́n bá sàdúrà ní nàìjíríà yìí wọ́n tún á ní aṣọ àṣẹ òun ní wọ̀wá o aṣọ àṣẹ wọ́n ma gbé ara mi kó wọ́n ma gbé ara mi lù rẹ̀ nàìjíríà yìí náà àdúrà kí wọ́n ń se mọ́ wọ́n ń dẹ̀sìn rú ni bídí àwọn ń se kọ́dà ẹ̀tì fi nǹkan mẹ́kùn tí ń jẹ́ bédá ìbọ̀ fi yànù àfi ká take note àwọn nǹkan wọ̀nyí ẹ̀dàkùn ó di mélòó the last one òun ni aljins aljins àwọn nǹkan kan bẹ tó lùwá ní in tí mo fẹ́ kẹ lò ní in tí mo fẹ́ kẹ síkíní kẹ lò ní òun lọ lò ní tó bá ti lò nǹkan mí kọ́dàbọ̀ dà níyàn pé o fi ṣètọ́ lọ́un náà ní kọ̀gbá mọ́ ìwọ náà fi rora rẹ̀ wò kọ́ gbàyàn síṣẹ́ ọmọ fún lófin kọ́ máa pé ẹmẹ́dọ́gáun lóhun ṣe wà ní wọ́n pẹ̀ ẹkọ tú bẹ́ ọdájú wà táwọn wíhun gan lọ yóò sọ fún ọ pé lọ́dá lè ṣẹ tiẹ̀ lẹ̀ lẹ́yà yín o <laughs> wà ní ẹkọ̀ ọmọ èèyàn ó ṣe bí àbí òní ṣe bẹ́ wọ́n wá ń fi lọ́kù lọ́ lọ́lọ́hun torí agbọ́dọ̀ gbọ́ yé báyẹn o ráìtì ọlọ́run ni láti sọ pé irun kan báyìí mọ̀ fẹ́ àwọn wà gbọ́dọ̀ pé ní gbogbo ìta bá se fún kọ gbọ́dọ̀ mọ́gbà gbogbo tí máa ń se bídí àti wí fọ́lọ́run o gbogbo ìta bá ti lóhun ò ní gbà ń tóhun olóhun ní gba ìbádà tí ọba torí náà aljensu lápẹjúwe nínú ránwọ̀n ohun tó tún dé ayé nìsìn táwọn mí kọ́lẹ̀ lómi ń gbí lórí rédíò bọ́bá dínú léyá nìsìn pé kọ́lá bí wọ́n bá lágbára bọ́sá díẹ̀ náà lẹ́ní bídíà ńláńlá ni èyàn máa fa díẹ̀ paléyá ọ dàbí ẹ̀rin ni ìtí ń jẹ́ kọ́nù ìtí ń jẹ́ súnnà nù àbíkẹ́yàn ọgbọ̀yé ìran ẹran báyìí ní ẹ̀fẹ́ paléyà àgbò àti ń tọ́jọ́ màálù àbíkíní àbẹ́rànkúnmí bọ́lọ̀ bá fẹ́ kan mi mí yọ́ ìwí fún wa ọmọ pọ́ òun dáwọn ẹran mi ọmọ pọ́ òun dádì ẹ pẹ́rẹ̀ lómi wí yún lórí rédíò pé ọlọ́run níwá wọ́n náà pàdé ò lọ́dẹ̀ lómi òní kọ́lá bó se tọ́kì bẹ bá fẹ́ jẹ tọ́kì tẹ fẹ́ jajẹ ọ̀tọ̀ àmọ́kẹ́yàn ọmọ wa sọ ń sọ pé béèyàn bá ní ìtọ́lọ́n wíhun náà bọ́bá ipọ́ fẹ́ bẹ́ẹ̀ ni yóò wí fún wa àbí kéèyàn wá pé ẹran àpíkọ̀ ó bímọ rúgbọ ẹ̀ ní ọ̀nà ibi tí bídí àti lè wọ àkíkọ̀ nìkẹ́ sọ̀nà ibi táwà ń gbé gbà pé ẹ̀ṣẹ́ ń dínran ẹ̀ṣẹ́ ń dáná ọ̀rọ̀ ayé lè yí wọn kọ̀sẹ́sìn bẹ́ o àmá àkíkọ̀tà nẹ́bì ní a pa ọ̀sọ̀rún tó fi àfi pa bẹ́yìn bá ti change irú àkíkọ̀ ohun tí ń jẹ́ bídí ànù irú rẹ̀rẹ̀ tàà fi ń pa léyà ọ̀nà láàfin pa kíní láàfin pa àkíkọ̀ kẹ́nìkan wá pé olú ọdẹ làwọn lé àwọn làwọn máa pa ẹran kéèkèé pé ọdẹ máa wọnú gbó lọ ní ọwá lọ pa gala ọlọ́ọ̀dẹ́ gala àbíkọ́dọ̀ ọlọ́ọ̀dẹ́ kìnnìún ọwá ní àkíkọ ọmọ òun ọkàn dàbí ẹ̀rin but practical life nù tá ń gbé pẹ̀lú yí ń gbé bọ́pọ̀lọpọ̀ sí ń dẹ̀sìn rúnù àfikọ́ pa ẹ̀ràn ọgbọ̀rọ̀ ìgbò ní ìbáadà ti rí tó ti kó ní ìbáadà tó ti dí gíní tó ti di bídá báàdì ó sì sọ pé ìbáàdà gúùdù kò tó lè ṣe gíní gbèsè ọ yàtọ̀ fún rúlù tọ̀rọ ayé torí náà wọ́n tó bá àdáyìí púpọ̀ lànẹ́bí fún ẹ̀mù kọ́ wa o mo fún ilẹ̀ examples méjì lẹ́ẹ̀kan àwọn tí wọ́n ń wírù yíò ṣe ìsà nẹ́bí ọlọ́run o àfáà ni wọ́n o lẹ́nìkan ń pé ẹlẹ́yọ̀jẹ̀ ẹgbẹ́ bàbá màdúrà ṣe kọ́ dákẹ́ tó ràn bàbá lè rántí sallallahu despite pọ́lọ̀ ní àti foríjìn ọmọ àtàkọ́dámà mẹ́ndà bí ká astagfirullah fil yawmi akthara min more than 100 times bàbá àwọn annabi ọlọ́run ó ní wà tó bú àlẹ́ iná wà ní tó yá tọrọ fún wa ní tọrọ gẹ́gẹ́ bí observation sheikh wa sheikh aminu on most cases àyọ́rẹ́jì yíò ká máa ká lọ́n pé òun ni mẹ́lẹ̀ ayé o gbogbo wọn kan yẹn o lè bí ọlọ́run nú torí mínẹ̀lẹ̀ ẹ̀tìdá yìí ni pé ẹ̀ẹ́ ta ń sọ fún yín pé iṣẹ́ rẹ̀ wọlé lọ́dọ̀ mi but ó ti tó wa lẹ́kọ̀ọ́ ńgbàtà máa ń rí àwọn annabi ọlọ́run annabi muhammad sallallahu alaihi wasallam annabi ibrahim náà ń pé wà túb àlẹ́yìn olúwadákun gbà tútù bá wá o annabi ọlọ́run ìnáka àǹtà àtàwà àbọ̀wọ̀ rẹ̀ wọ́lọ́bá tí máa gbà tútù báyàn tán yóò tún wá kẹ ọlọ́nkọ́ mọ́sàgbà tútù bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wá kọ́ kẹwàá kọmọ́jáwà náà wà nù ẹni tí ó ma jọra rẹ̀ lójú toríkọ̀ dáa ima bá sẹ́yìn jẹ́ ni o هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين